Israel is our stolen home by the Arab and we have taken it back, the Prime Minister of Israel, Benjamin Netanyahu. Things are happening. They say for Igbo land now, for the, some part of Igbo land, they say na, na bamboo tree, Now they can they use. They build house now instead of using rod due to the cost of thing people don abandon rod dey use bamboo now dey build house things are happening. hello my people welcome back to balabas gist if today is the first time you are coming across this wonderful channel you are highly welcome. Hmm today we are saying different thing from biafra liberation army o oh. uh, we dey go israel go look wetin dey go on for that side you know say a lot of story don dey say the land belong to palestinians and uh, say israel na na occupies and uh, so many things happen so the prime minister of israel don come outside come give more detail concerning what happen and how they come back and take their land back so we are going to play the video for you to watch and uh, understand what happened whether you believe or wetin this uh, prime minister dey talk concerning the history of israel or you still have your own agreement about it so let's watch the video together before we come back because uh, things that happen as we dey talk now people know they use rod they build house again but however make finish this israel story before enter for that one let's watch the video. the jewish people uh, have lived in the land of Israel, what is now the, the state of Israel, uh, have lived here and have been attached to this place for about 3,500 years. Three and a half millennia. Now, for, roughly for 2,000 years, uh, we were conquered by the Romans. We were conquered by the Byzantines. They did a lot of bad <laughs> things to us, but they didn't really exile us, contrary to what people think. Okay. The ones, uh, the, the, the loss of our land actually occurred when the Arab conquest took place in the seventh century. The Arabs burst out from Arabia and they did something that no other conqueror, not the Romans, not the Byzantines, not the Greeks before them, not Alexander the Great, nobody did before. They actually started taking over the land of the Jewish farmer. They brought in military colonies that took over the land. And gradually over the next two centuries, the Jews became a minority in our land. So it is under the Arab conquest that the Jews lost their <laughs> homeland. The Arabs were the colonials. The Jews were the natives dispossessed. Well, that happens in history. The Jews were dispossessed. We were flung to the far corners of the earth, uh, suffered unimaginable suffering because we had no homeland, but we didn't disappear and we never gave up the dream of coming back to our ancestral homeland. The Arabs who had conquered the land basically left it barren. They never made it their own. It was a barren land. It really had practically it was an empty land. And in the 19th century, the idea of coming back next year in Jerusalem became a reality. By the way, in part because of Christian Zionist support for the idea of the Great Return. The Jews came back in the 19th century to the land of Israel. The result of this return was that we started building farms, factories, places of employment. <coughs> Arabs from nearby countries started immigrating and they now became, they call themselves Palestinians. They reconstructed history and said, we've been here for centuries. You have no right to be here. It's our land. It's not your land. It's been our land for 3,500 years. If you took over your, uh, somebody's apartment, knocked them out, dispossessed them, and they never gave up the claim, they said, it's our claim. And you left this barren dump, okay? And this, the, uh, the, the uh, families, the progeny of the people you, you kicked out came back, rebuilt the house. You cannot come back and tell them, you don't belong here. We're going to kick you out, especially since you're latecomers who've come to live in, you know, in part of the house, which is what the so-called Palestinians are. Okay? We say to them, you can live here, we can live here, but it's our land. It's our state. And the reason this conflict continues is because the Palestinians, who are, represent the, the, the, colonial powers, the Arab conquest uh, of uh, the Middle East and beyond, they're saying, well, you have no right for a Jewish state. Well, we do. If any people has any right to a state, if any people never gave up their dreams of returning to their ancestral home, the Jews belong to this land. This land belongs to the Jews. The Palestinians are free to live here next to us, among us, but they're not free to demand the dissolution of the Jewish state. That is not justice. That is injustice. That's the shortest lecture I can give you about Jewish history. Yeah, welcome back, my wonderful people. Hmm, as you don't watch them, you don't hear them for your own math. because eh, some story wey dey ground now everybody dey talk no be even the war they say the land belongs to palestinians and eh, they have taken all over the places and they want to pursue the people wey get the land comot and here wetin you know say wey something dey happen two people this one get im own side this one still get im own side so na don hear am na they say the land na dia land o hmm no be small thing things are really happening in this world um, however i wan make you contribute put for this matter if you support within this man talk uh, may you still live for comment section if you if you go get your more light We want throw put may you still live for comment section please draw your comment respectfully okay my people hmm We will jump go into igbo land where they use bamboo stick abi Now, wetin dem dey record this one na they build house now. Nah for igbo they dey call am ikpoko i don't know whether which another part they call am but we call am ikpoko for the part wey i know so they say this man they use and they build upstairs for that matter two story building not be one o oh, two story building the uh, the the the money we want take buy road. the man come say make ikpoko top of another story <laughs> i don't know people wey go live for this guy has waiting to be their mind though. but however may we play the video uh, for you may you watch and see ebe ji achara akpa rọd oh. ndị rọdụ kwado mkpụrụ na ahịa rọdụ na-achọkwa ịkụ akụ ahịa rọdụ akwụkwọ na ọkwa achara ka anyị jizikwa akpa rọd echi anaghị ka ndị ezinụlọ jizikwa akpara ọdụ bịakwanụ ọrụ ezinụlọ na ọkwa nu vachon ka anyị ya na ha ọrụ ma pila ma ma dekino ihe akwụkwọ ụlọ elu two story building ka eji achara akpa na ala na ezinụlọ were ọdụ kwụkwọ ọtọ bụrụkwa achara ị na-afụkwa ya onye chọkwa bịa nye ya nọmba achara bụkwa pila achara ga eji wee kpaa tuefu mm ị bịakwuo na achara ya na-afụ tuefu mm anyị nwere tuefu mm na achara anyị na-ekwe injinia anyị abịa ọkwa injinia onye be anyị nke akwụkwọ ọ bụkwa onye jere fụ ahụ arụghị na Legọs rụọ ya na Abuja bụrụzie abatazi ezinivitebe nna ya gụọ ọrụ ya shock that one shock <laughs> you e no shock you abi <laughs> i tell you say things are happening this one na na achara ka eji but my brother my sister may e no shock you house wey i live now for here for obodo oyibo e no get road <laughs> hmm. i say di house no get wetin e no get rod na only one big only one big uh, this um, um, h inch this thing uh, h inch rod like four na e get but other ones na briefed but na how many story building about four to five story building yeah so may e no shock you only thing is that let them do it let him be strong so that he no go collapse o oh. ehem you know say house dey fall yakata dis day even the one wey dey use rod beat go just fall waa fall once the mixture of the cement is okay original cement is okay e can last but there should be a time where people vacate that house <laughs> so all those things they have to look into you understand so na wetin dey happen for southeast and i dey tell you since we say people no go feel buy road again even we go we go let her go back to redmond you see, you see redmond to use redmond they build house we go let her go back to that one since we say cement no gree buy again you go see I'm e go dey happen very soon people go them before na kpe e to aja e to aja azụ aja they will go and dig ground bring out red more mold am use am build house e go come back again just dey watch as cement no gree buy hmm. okay my people no be small thing o oh. this one say make we quickly update you for this one i uh, will dey bring the main ogbonge news come give you later May you stay tuned.